الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إن كنت سيقلوا مسلمي تموتي موتي موتي bóyá ó tiẹ̀ ti gbẹ̀yìn bí ó ti gbẹ̀yìn ó bá tunú wọn ní sọlọ́wọ́ tún gbàánu ní ọwọ́ àbọ́lọ́wọ́ yìí gba ẹ̀rí pọ̀ nù Qur'an tí Allah subhanahu wa ta'ala fi ń ṣàlàyé pé òun ọlọ́run ṣetán láti gba títúmbà ẹ̀dá lópin ìgbà tí ó bá ti túmbà títúmbà yìí sì jẹ́ túmbà tó má tí ò ní padà sí di ẹ̀ṣẹ̀ yẹn mọ́ mùsùlùmí tó gbégò tí tó gbèsè rí tó mú tó rántí pé kínní yìí ò dáa tó kó ń di ẹ̀ tí ò bá ti ṣe má ọlọ́run bá ṣetán láti gba títúmbà rẹ̀ o kódà yìí tó wọ́ọ̀tì jù bẹ́ẹ̀ lọ òun lọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ wa kẹfẹ́ mùsùlùmí sọ̀rọ̀ ọ̀dọ̀ lẹ́nu wọ́n kọ́ṣẹ́ rẹ̀ á olóòní sọ̀rọ̀ ẹ̀ má mùsùlùmí rìnrìn ẹbọ wọ́n bá sọ̀rọ̀ olóòní ṣe má kò ní kọ́ lọ́ọ́ mọ́ gba irun rẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó bá ti túmbá eléyìí ni ìrọ̀rùn Islam fún gbọ́ tó bá jẹ́ lẹ́sẹ̀ hátà tó ń ṣe ọlọ́run alayhi salatu wassalam tó ní ataibu mina zamb kaman la zambala gbogbo ẹni yòówù tó bá túmbá kò níbi ẹ̀ṣẹ̀ kan ìdájọ́ rẹ̀ ń wájú ọlọ́run bí ẹni tí ò lẹ́sẹ̀ rárá náà ni. ìbéèrè nípa àwọn oníbídíà wọn ṣe níbi ọ̀rọ̀ ẹ̀sìn ní àti níbi ọ̀rọ̀ ayé a ti ṣàlàyé tó pọ̀ nínú lẹ́kọ̀ọ́ wa lórí ìbò oníbídíà sí. níbi ọ̀rọ̀ ayé tẹ́ẹ̀rà tẹ́ǹtà ìyẹn ló bá wọn ṣe tó bá ti jẹ́ pé nǹkan tí ó pààyàn pọ̀ nìyẹn torí pé àlélẹ́ra wa kúrò láwùjọ báwùjọ wa ti rí lẹ́yìn káàsì lábẹ́ ìjọba ẹ̀sìn ìjọba òfin ẹ̀sìn ẹjọ jẹ́ kọ̀líkì lẹ́nu iṣẹ́ ẹjọ jẹ́ kó síra yín nílé ìwé kan ó lè jẹ́ níbọ̀ èèyàn ó ní sákò fún nù lò ó náà ní sákò fún wọn náà so ẹjọ wà nù stíríìtì kan wọn náà fẹ́ dáwọ́ síkírítì kódà tí kẹfẹ́ yìí gan bá wà láwọn tẹ̀lé jẹ́ ní neighbors ẹjọ jọ náà ẹjọ jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé nìyẹn lọ́pọ̀ gbàgbọ́rọ̀ ayé bá sì dúró tẹ̀sínú ṣe kínni yóò dùn torí tí wàhálà insecurity bá fi lè ní street yẹn kò sí tó fẹ́ ka àwọn wọ̀nyí nípa pé oṣù náà ṣe oṣù náà yóò consume gbogbo yín papọ ni so ayé nìyẹn ó sì ní tayọ síbi ọrọ dé. níbi ọ̀rọ̀ ẹ̀sìn a ti ṣàlàyé tó bá yẹ jẹ́ mọ́kìkù wa pẹ̀lú wọn àìbá wọn ṣe níbàṣe ẹni tó yọnu tí wọ́n gbé lọ́wọ́ nínú bídíà a máa bá wọn ṣe níbàṣe ẹni tó kórìíra tí wọ́n gbé lọ́wọ́ ni. ọ̀nà láti bá wọn ṣe níbàṣe ẹni tó kórìíra tí wọ́n gbé lọ́wọ́ òun náà ni pé kó wọ́n mọ̀ lọ nílọ tiẹ̀ àlùwàlà wàlùbàrọ̀ á fi dèrò mọ́lẹ̀ tó bá wájú òun ló pé èèyàn ó sì di wípé ayé àwa kíra wa mọ́ kí ni tó le tó bẹ́ẹ̀ kí ni tó le tó bẹ́ẹ̀ tó le tó bẹ́ẹ̀ tó le tó bẹ́ẹ̀ rèé pẹ̀lú ìgbọ́nà tó bá ti ṣubú àwọn ìwà bídé àwọn yìí lẹ̀ táwọn bára wa ṣe nínú ẹ̀sìn ibi táwọn sẹ́láfù dúró sí nìyẹn bá a bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́ lórí eléyìí ó lè ṣeéṣe ká tún pe àfáà súnà míì wá kọ́kọ́ àwọn lẹ̀ wá tírìtì bó la ṣe ń bó ní bídé àlò ṣùgbọ́n látòjúwe bá ṣe máa bá wọn lò nìyẹn tó bá di di ọ̀rọ̀ ayé ẹjọ́ pàdé ara yín nínú ọkọ̀ ẹjọ́ òfin tó ní ẹmọ́ ṣàfihàn ọkọ̀ níbi ọ̀rọ̀ ayé kódà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ ní tí ó bá yẹn ń jẹ́ ní ti dábàbí ọmọlúwàbí ọmọ ẹ̀dá kò ní kẹ́ mọ́tì wọn ọmọ ìta sí àwọn òfin tó ṣe lábẹ́ òfin ẹ̀sìn ká gbọ́rọ̀ wáyé o tọ́rọ̀ yẹn máa ń sí ọ̀rọ̀ yẹn gbọ́yé tẹ́yìn bá jó ń à gidi tí ń lọ ibi bí rẹ̀ tó ìṣiṣẹ́ láti ju wọlé kò pọn dandan kí nǹkan kan ṣẹlẹ̀ sí kẹ́ lọ kí o àbí tó bá ṣe bíbí kíkẹ́ lọ kí ẹ tó fẹ́ lé kí ìwà aburú tó gbé lọ́wọ́ járe rẹ̀ mọ́ o a máa rí gẹ́gẹ́ bí a ṣe ọ fún tó ọ yìí ìyàwó rẹ ló ìyàwó rẹ ló kú ni ká fi létí ìṣẹ̀lẹ̀ tó ó ṣe dèédé dìgbà wípé ẹmọ̀ yẹn tẹ́tẹ́ ṣe mùsùlùmí tẹ́ sún mọ́ra tí wọ́n wà lórí ó wà lórí ìbílẹ̀ àṣà ìdúgbò àṣà tí wọ́n wà yìí ẹ wá fẹ́ lọ kí kò sí tó burú kẹ́hìn náà tún pùtì ìsìlámù fún bó ṣe wà yẹn ó lè ṣe é ṣe kó tara yìí nǹkó gba ìsìlám ṣe tó jó ń bí dé àgbà tó ṣe fóun ganin da súnà láàmú láàrin ìlú ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí tẹ́ bá mọ̀ pé ìlọ yẹn kò lè bí mọ́síláhà tó torí rẹ̀ kúrò lórí bídíà ẹ fi lè sáyé rẹ̀ ni torí pé nìkan mọ́rọ̀ yẹn wá wípé ìgbà téèyàn kan wà nú ẹ̀wọ̀n lásìkò tá a wà kò tí ì kúrò nú ẹ̀wọ̀n ìyàwó rẹ̀ wá kú ó ní ṣe Fauzan ń lọ kí náà lọ sí táàsì ìyàwó rẹ̀ mo ní ṣé wọ́n ṣé mídíà gbé nǹkan ṣèkì sọ fún un wọ́n ti irú àwọn tán bá rí bí irú ẹni yẹn ní Sheikh Fauzan habibullah làwọn gan lé àwọn èèyàn lára sákò lára wa tó lílọ tí wọ́n lọ yẹn ó lè já sí pé wọ́n fi rí nídìí wípé ọkàn rẹ̀ òyìn tún lè rọ̀ pẹ̀lú pé ìyàwó rẹ̀ kú jẹ́ kí n si àǹfààní yẹn náà kí n ṣàlàyé pé mọ́nájì tó gbé lọ́wọ́ yìí kò dáa kí n ṣàlàyé rẹ̀ fún. sẹ́wádìí tó bá jẹ́ nǹkan àjọ̀dún nǹkan ẹ̀ẹ́tẹ̀ gbọ́dọ̀ mọ́ ẹ̀ẹ́tẹ̀ gbọ́dọ̀ débẹ̀ torí ìyẹn ó tún sí ni. bí n táà ń ṣe yìí ò bá mò ń mo mò ń ṣe súná fọmọ níjọ́ kẹjọ ó kàn ní kankan tó ṣẹlẹ̀ níbi ń sọ tí ń sọ níbi wáàsí ẹ mọ̀ wo tí ń sọ ẹ sáà máa wo mi àti ẹ̀. ìgbà tó bá tún sọ rẹ̀ kí ló tún sí yẹn ó ti fi kó àwọn èèyàn wọnú bídíà rẹ̀. so ó jìnà sí ìgbà tí nǹkan tí ń jọ́kọ̀ bá ṣẹlẹ̀ sí lílọ tó ń lọ láti tún fi pè lákìyèsí lórí aburú tí ń ṣe tí ò dání tó bá di pé kò ní ṣe é sọ fún wọn náà dùn lé kò sì jẹ́ nìyẹn. ká máa fẹ̀sẹ̀ ṣeré èèyàn ṣe zìnà ó ṣe ó ṣe jìnnà kan tán ó tún bá ó tún wò lẹ́yìn ọ̀sẹ̀ kan ó tún ṣèmí ó tún tún bá lẹ́yìn oṣù kan ó tún ṣèmí ó tún tún bá á ní bọ́lá ọba ti mọ lẹ́mìí rẹ̀ ní ṣe fẹsẹ̀ ṣeré bọ́lá ọ̀sẹ̀ mọ lẹ́mìí ẹ̀ ìwò pápá ọlọ́run ò káwọn ní fi ń fẹsẹ̀ ṣeré wàá ńlá ẹsẹ̀ ẹsẹ̀ tí mùsùlùmí fi ń ṣeré láyéláyé tábàwọ́ rẹ̀ ń tọrọ rẹ̀ rí bẹ́ẹ̀ àwọn kan ní kí ni ìdájọ́ rẹ̀ èmi ò sọ ya èmi nídájọ́ kan sọ lórí ẹ̀ o wá àti láti fún un ẹlẹ́sẹ̀ ni kó tún bá yanyan tó bá ní kò tí ì níyàwó ńlẹ́ ní mo ṣe sìnà kó lọ́ọ́ wáyàwó fún ẹ tẹ́yọ kan ló ní tẹ́yọ kan wò yí tẹ́ lọ́rùn kó fẹ́ fámọ́sẹ́ kó fẹ́ kejì àwọn láǹfààní kó fẹ́ lórí mẹ́rin náà àbí ẹni bá ti fẹ́ lórí mẹ́rin ó ti kéwú fẹ́ nìyẹn kó mọ̀ tọ́ kéwú àìtún tẹ́tí àwájú àfa àmọ́lẹ́yìn mẹ́rin kò níbi kò tẹ́tí àwájú mọ́ mọ́ ọ̀rán mẹ́rin wọn ló kù tọ́lọ̀ bá yọ ọ́nù rẹ̀ kó kú. látara ọba sì sí máa gbàwé àwọn àpá ìwé àwọn àwẹ̀ àwọn àpá ń bẹ lọ́tọ̀ anábì sẹ́nà wa púpọ̀ pé ìwọ àpá àwẹ̀ jíjẹ rẹ̀ lọ́tọ̀ ni ó sì tún gba ládàá torí téèyàn ń gba kọ́ọ̀lù tí wọ́n rí facebook ti ń jáde tí ò rí kan gidi ṣe o ara ó balẹ̀ nígbà tó ti gbà ọ̀ látàárọ̀ tó ti lálàṣe tó mọ̀ pé ara gan ó rọ̀ ni. tó mọ̀ gbàwé àpọ́n díẹ̀díẹ̀ ọlọ́run fi síjú àánú wọ̀ so ká má fẹsẹ̀ ṣeré. wọ́n ní sọ́ńsù náà lè ya bí passport kókó sínú àpò kókó sínú port. ṣẹ́ni tí ò bá lè tayọ àlànà ẹ̀sìn àìmúlẹ̀ ẹnìkan ti bẹ́ ẹnìkan ti sọ̀rọ̀ yẹn fún mi rí. ó ní ẹnìkan ihun tí àná sálàm sọ nípa ọ̀rọ̀ káyà fọ́tò níbi tó le dé ibi tó wọn agbọ́yé lọ ni wípé as a student ìgbà tó bá nídìí passport sí ni máa ń yà lápèjúwe ká ní méjì péré ló ní lónìí kó mọ̀ fọ́ méjì tó bá wá lọ méjèèjì yẹn tán bóyá ọjọ́ kẹta náà máa tún ẹkún ya passport yóò tún máa sáré lọ sọ́dọ̀ tó ti ya passport mo ní Islam ò le tó báyìí gẹ́gẹ́ bí student àbí gẹ́gẹ́ bí applicant ní wọ́n ṣẹ́ àwọn kankan mẹ́ta mọ̀ wípé agbọ̀dọ̀ mọ nílé gbogbo ìgbà at any time wọ́n lè pè ọ wọ́n sì béèrè àwọn document yẹn nínú tí wọn ní sáláì má béèrè ní passport wa Islam ṣàmójúkò fún yàn lórí yẹn torí pé tó o bá ń ṣe yẹn lè ṣe é dá sí wọ́n sì tún wà ẹni tí ń tún ṣe iná àpà sọgbọ́n ṣe dá sí pásọ̀lù tó fi lọ sí hajj sọgbọ́n ṣe dá fẹ́ lọ tí ó ń sàwùdí sọgbọ́n ṣe dá kó wọ́n ya pásọ̀tì àdúgbò tó bá ti débẹ̀ wà á yọ yẹn kú o pé kó rẹ mọ́ àwọn nǹkan yẹn ni Islam ò ya fún wa torí pàṣẹ tó má béèrè tí kò bá lówó lọ́wọ́ tó fi yà ń kọ́ so ìyẹn jẹ́ sókè lórí ẹ̀ wọ́n lọ́rọ̀ nípa orin kíkọ wọ́n Islam ń sọ rẹ̀ Islam ní àwọn tí bá ń sọ̀pọ́tì olórin ó lẹ́ni àná ni wọ́n wàṣú ẹ̀rọ òye tẹ́lẹ̀ ìmùlọ̀kọ̀ ọ̀wọ́ ni alam tara annahum fi kulli wadin yahimun wa annahum yaquluna ma la yaf'alun illa alladhina amanu wa amilu s-salihati wa dhakaru Allah kathiran wa intasaru من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب منقلب ينقلبون ẹ̀rí pọ̀ tí islam fi lé wa sáko níbi ká máa kọrin ká máa ṣagbe wọ́n ṣe lọ adimamu tirimidi ó ní ohun méjì kan bẹ kí Allah subhanahu wa ta'ala ti jégolé lórí ohun ìgbà tọ́fọ̀ bá sẹ́yìn àti ohun ìgbà tẹ́yìn bá ń dunnú ohun ìgbà tọ́fọ̀ bá sẹ́yìn lóhun níta ní ọkọ ló kú fún ni ọmọ ló kú fún ni iṣẹ́ ló bọ́ ni gbogbo èpè tí máa ń ṣe látara ohun yẹn amọ̀lẹ́kẹ̀ ọmọ sọ pé àmì kẹ́ni ò ní náà àmì òníra náà wọ́n mọ̀ ni bá sì ṣe àmì sádùá bá ti dánwò parí ohun yẹn ànábì gégùn kò dáná bẹ́ẹ̀ kan náà ohun ìgbà tí èèyàn bá ń ṣe nǹkan dùnú Kama máa wá kọrin ànábì ní ò dáa ọ̀kẹ́ ní irú àwọn àdìsí bẹ́ẹ̀ ló pọ̀ tí islam fi hàn rọ́mà orin kíkọ ẹnu orin tí islam faramọ́ tó lè gbọ́ tó ní lẹ́sẹ̀ wájú ọlọ́run òun ni tó bá fẹ́ dàbí ewì tún òlùlù sí nǹkan má sì ń fẹ́ wì í dá lórin tó jẹ́ ní tí islam ò takò kẹfẹ́ tí ń kéwì títí bújọba wọn àmọ́ lè máa gbọ́ eléyìí náà ṣe bí kò sí ìlú mẹ́ẹ̀ kùdẹ tí ń kéwì láti máa fi sọ̀rọ̀ zina àdúgbò náà fi ń ki àwọn mọ̀nyàn tó ti pé kò nílò nú àwò kí ni kọ́ńtẹ́ǹtì orin ewì yẹn bákan náà wá kà tí ò bá nílò nú islam ò sí kí ni islam ò takò àmọ́ gbogbo ìtẹ́ ń pè ní islam islamic music èmi ò tiẹ̀ gbọ́ rí lọ́dọ̀ àwọn sálàfù islamic music nígbà tí wọ́n sọ pé islamic shriek islamic kufu, islamic bidia islamic nifak islamic zina islamic adultery islamic bribery. ẹ pè nǹkan ní music ẹ tó wá lẹ̀ mọ́ Islam la wọn àti Islam sì ṣe báyìí ìsìlámù lọ lọ́tọ̀ music náà ṣe kí ni ẹ bá wá bí wọ́n lè rán wá ní orin ẹ̀sìn ìwọ ló ní ẹ̀sìn torí ọlọ́run ṣé bí gbogbo tí wọ́n ń ṣe tí wọ́n sì gbogbo ara wọn lẹ̀ ń wò yìí náà lórí ẹ̀sìn láwọn obìnrin tó yẹ wọ́n wà nílé ọkọ wọn kó fojú tọrọ mọ̀lẹ́bí tó ń ba àdúgbò jẹ́ káàkiri tó ń lórí ẹ̀sìn eléyìí èso ní ẹsẹ o kí gbogbo wa ṣe kí ni kàtúmbà àwọn ọmọ wa ń lọ ilé ọkọ kò sí tó burú káwọn ìyá wa dá wákà fún wọn wọ́n tẹ̀gbẹ́ kí nìkan lórí ìyàwó ńlẹ̀ yorùbá láyé ọjọ́ òun ṣé hip kò ti rọ́pò rẹ̀ báyìí orin ìyàwó wọ́n mọ̀ sún wọ́n mọ̀ kọ́lù wọ́n mọ̀ sun ẹkún ojú ọmọ orúkú fẹ́ fìyà rẹ̀ lẹ̀ ẹni pé wọ́n ṣe kí ni wọ́n èlò lù sí so ní sókí nìyẹn wọ́n ní kí ló dé kí ni ń jẹ́ bídíà àṣàkọ́ ní ń jẹ́ bídíà olówó lásàlẹ̀ ń jẹ́ bídíà sẹ̀tọ́nù ní jẹ́ bídíà sẹ̀tọ́nù ní jẹ́ súnà kí ní jẹ́ bídíà sẹ̀tọ́n àwọn bàbá wa jọ́ kínní àná kọ́nà kó bá àdẹlẹ̀ fáwọn tí wọ́n ti lọ́nu wọn àwọn tí wọ́n ṣẹ́kù sáyé lẹ́nìí tí wọ́n ń tẹ́kí gbódòdó ọ̀rọ̀ tó sì fẹ́ lò kọ́nà kó bá a ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn a máa sa àwọn àdúrà kan nígbà kan ṣùgbọ́n ní ìsìn àgbọ̀ tí wọ́n sábà ṣe mọ́ wọ́n ní ọlọ́run bá pa náà pa àpàná adébọrẹ́ bá gbósùn náà nábì ga bàbá wa ń jọ kínní àná wọ́n pàpà mọ̀ pé bídíà ló ní kì í sọ ọlọ́run ló ní àwọn wá délé ní àwa ní bídíà ló ti wá á wa gan ti dáhùn ti fèsì fún ìbéèrè yẹn pé bídíà o ọmọ ṣàìtọ́nù ni ní máa ránṣẹ́ láti fi ba yéèyàn jẹ́ inú ẹ̀sìn ni sí i òun náà ni kí máa ìròrí tànà bí òmú wá nú ẹ̀sìn ká mọ́ mọ́ wá nú ẹ̀sìn dídí àná. wọ́n ní ṣé a lè gba gift lọ́wọ́ ẹtí èsì mùsùlùmí lásìkò ọdún wọn alhamdulillah a lè gbà sótán. làkún dínú kún ọlẹ́yàdín ọ̀rọ̀ kan máa ń pààyàn lẹ́kún ni pé gbogbo rẹ̀ ti wọ́n tó wá ń da gbogbo rẹ̀ rú báyìí torí ọlọ́run. islam fẹ́ lí nẹ́ẹ̀sì tó fẹ́ simplicity jẹ́ inclinate islam ẹ pè wọ́n ẹ fi wà pè wọ́n ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àwọn arọ pẹ̀lú wọn débi pé àjọmọ́ wa fò sókè lásìkò ọdún wọn. rárá o bámbá wa bá yín nígbà léyà ká fún wọn lẹ́ran náà mà àwọn bá yín nígbà tá à ń ṣètùnú àwẹ̀ lọ́wọ́ nílé ẹ̀sìn wọn lálejò àmọ́ tẹ́ ẹ wá ń lọ bá wọn nígbà tí wọ́n sọdún wọn àbẹ́ ń gba gífìtì ó túmọ̀ sí tẹ́yìn náà yọnu tí wọ́n gbé lọ́wọ́ nìyẹn làkúndínlùkún wà léyà dín ìdá bọ́lá ti sí àbádìsí tuntun àbí hadith ni níbi táwọn pé dọ̀rí kùtù ni àbí sìláàfù tún wà ń bẹ̀ ní ìsìn kò tún tíkì sìláàfù ò sínú ẹ̀ báyìí ní ìsìn wọ́n ti da ogun ẹ̀ gbogbo ẹ̀ ti yí wọ́n tọ́pẹ́ tó wàhálà fa fi fi fi fi sìláàfù sìláàfù ewu fi sìláàfù báwo lákòóso sínú láyé ni kò wá sí kankan ní ìsìn tí ìfìmọ̀ òwúwà fún mọ́ wọ́n máa ń ní fi sìláàfù túmọ̀ ẹni wípé oníkálukú ó lè wọ́n ní afẹ́lọ́ kí àwọn ọlọ́lá wa nílé òkú wa yìí ṣé kò láti kí wọn ṣé à á dọ̀ ọ́ ká dọ̀ ọ́ dáadáa kó sì gba dídọ̀ àbá dúró bí èrè náà ni ó dúró bí èrè ni o ó ṣe kí ni ó dúró bí èrè àwọn èèyàn wa kan wọ́n wá ṣàbẹ̀wò sí wa sí nílùú wa afẹ́lọ́ sálámà sí àwọn babalọ́lá ìlú wa abẹ́wọ̀nù palace nìkan ni wọ́n ní ẹ̀dá kan sheikh bó lè ṣe ń kí àwọn bàbá ti yín bí wọ́n ní àáké wọn tó islam ṣe ní àáké wọn ni. torí báwọn náà ti mọ̀ pé àwọn ọmọ kan bẹ́ẹ̀ nù lùwà yìí o sẹ́rí ẹ má gbéra yín pa ẹ má jà máa compromise mi wọ́lọ́ wọ́n ti mọ̀ yín tọ́mọ ilé rí sòkòtò yẹn báyìí tí orin ti ń balẹ̀ sọ̀tà ok àwọn ni so wọ́n ti mọ̀ àkídà yín ìwọ́n mọ̀ sẹ́ẹ̀ mọ́ <laughs> ọ́n máa ìwọ náà kú jáde àmọ́ mọ́ lò wá sa mọ́ ọ̀kọ́ náwó sọ bàálù yín. salamu aleykum máa ń gbé ti àdámọ̀ tiẹ̀ ń bọ̀ yọ àdámọ̀ ń yọ kúò ànábì ni ó ṣe kí ni lẹ́yìn sàmì ńná mọ́lámi wá kiri sọ̀kì ìrọ̀nà wàlámù yẹrọ̀hám wá kiri tẹ̀bí ìrọ̀nà wàlámù yẹrọ̀hám sọ̀kì ìrọ̀nà èyàn ò ní ládàbí nìyẹn wọn náà máa ń kí wọn náà ní bí sáwọn ti náà kí wọn wọ́n sì débẹ̀ wọ́n sì dé mi náà ṣe kí bàbá mo sì jòkó àwọn náà dé bàbá ló tún náwó sí wọn bàbá nìyí bàbá mi náà jẹ́ àná mi náà jẹ́ kò ní náwó sí mi láyéláyé wọ́n lè ní àbá sí náà jòkó kò ní náwó sí mi náà pé àwọn ò rí ẹyẹ bíi pé ìwà àgọ̀ ní báwọn máa náwó sí mi èmi náà sì ní etí kí wọ́n náwó ìtẹ́ mi létí nípa ẹ̀dáhùn sálámà ìhìn aleykum salam àbá sí náà jòkó àwọn tó wọn á dé wọn ọkàn náwó sí wọn àwọn tó náà sì ń gbọ́wọ́ àwọn ọlọ́run ọba yín lọ́kàn gan múnà bẹ́ẹ̀ ni ọlọ́kùn gbogbo wa ẹjẹ́ á dúró lórí ẹsẹ̀ wa gbogbo ọba inú ìlú téèyàn bá wà téèyàn bá ti mọ̀ fọ́kàn wọn ò rọ̀ débi kéèyàn lè kí wọn láì ṣe pé èèyàn ó kúnlẹ̀ kéèyàn mọ̀kún mọ́ ṣe kí ni kéèyàn kú mọ́ lọ sọ́dọ̀ wọn. màtọ́fọ́ wá yíká ọ̀tún tó yíká òsì tó yíká iwájú tó yí tẹ́yìn kò rí ní tó fẹ́ gbà náà ni wọ́n mú ìnáwó òun compromise torí nǹkan òfin gbà tọ́nà tó tó báyìí lè gbà tán báyìí tó bá rí wọn lọ́ọ̀kan òfin wọn mọ́ àwọn náà wà ní fún ọ lásìkò ó máa dọ̀ náà ni níbo bá dọ̀ fún ọdún mẹ́ta àwọn afọ ni tó ń béèrè láàrin bó ṣe dọ̀hún bó bá di wọ́n ló ń kọ́ kí ló wù wọn ju ọlọ́run tó sókí nìyẹn ká máa fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run àti sọ síwájú Islam ò fara náà wọ́n ṣe ọlọ́run alayhi salatu faqad ashrak ẹni bá ń fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run ó ti ṣe ẹbọ ìyẹn tó fi já sí tó ṣe ẹbọ ni wípé ọlọ́run yẹ kó tóbi lẹ́mìí ẹ̀ débi kó fi lè máa búra bí ìgbà pé ọ́bjẹ́tì tó fi búra yẹn ó ti fi wé ọlọ́run ó lè sọ pé kò rí bẹ́ẹ̀ nú ẹ̀mí òun o torí ààrin tí ń bẹ nú ẹ̀mí àmọ́ tó ṣe apparently yẹn ànábìjá mọ̀ pé ìwà ẹbọ ni kéèyàn tún bá níbo mi ó sì ní bẹ́ẹ̀ máa fẹ́ búra kó fọlọ́run búra àbí kó ṣe kíni àbí kó dákẹ́ tá a wá lè fi kùránù búra àwọn kan náà àfa sọ pé a lè fi búra nítorí pé ìròyìn ọlọ́run ni alukur'an ọ̀rọ̀ ọlọ́run nípa a lè fi búra. èmi wá ní ẹ̀yin àfa àti ẹ̀sọ́ ilé yìí jazakumullahu kulla khair. láti sọ pé tẹ̀yìn mọ kéwù tó bá fòótọ́ ìṣègùn táwọn àfa bá sọ náà ni ó mọ òkè òkè òkè òkè òkè nígbà tó yẹ ṣe kùránù. ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ tí ó jókòó tó bá níbi tó yẹ kí wọ́n náà criticize ó criticize Ọrọ ẹ̀sìn ni ìwọ́n máa ń bí wọ́n béèrè wípé ńgbà ẹni a lè fi kùránù búra torí kó jọrọ ọlọ́run kó jọrọ mi ṣé àwọn Abubakar àti Umaru ṣé wọn ò ni ta ní fi kùránù nù wọn. tó sọ pé Muhammad mo fi ẹni tẹ́mi Muhammadu ń lọ́wọ́ rẹ̀ ṣé kò mọ̀ pé torí bí mo fi kuraani ya, yìí àwọn èèyàn ń bọ kuraani ẹni wa kan jọ kan ó fọ́ọ̀nì gan ó fẹ ta nǹkan fún mi ó si fẹ́ kọ̀ǹfìsì pé tó ń ta nìyẹn ó wá fẹ́ fà náà bá ní ọgọ́ta mọ̀ọ́mọ̀ mọ̀ọ́mọ̀ ti di ọgọ́ta lọ́dọ̀ ti ó fẹ́ ní ọgọ́ta ọgọ́ta mọ̀ọ́mọ̀ mọ̀ọ́mọ̀ ti di ọgọ́ta mọ̀ọ́mọ̀ látara irọ́ tó fẹ́ pa ó bá tún sọ̀kọ̀ kú sọ tó bá ti fọlọ́run búra pẹ̀lú èèyàn ó kò kọ̀ lọ́hùn wọ́n sì kàn mí ìbúra. tọ́ wọ́n ní àwọn frozen food kí wọ́n sọ pé ó ṣe wọ́n wọ́n ní ṣé lè jẹ wọn àjíjẹ ọlọ́run dá wọn fún. bí bá ní wúlò ní dá wọn fún wa tọ́kí kí ló ti tọ́kí tágá ni. èmi náà máa sọ torí pé kó wọn wá láti ta kí ló ṣe Amẹ́ríkà ló gbogbo amẹ́ríkà lọ ní yẹ ẹran ẹ̀ ní ràn èyí tó ṣe wípé bẹ́ẹ̀ sí ni bá ti lè yé yín ẹ jàjàbọ́ kù lọ́wọ́ wọn lẹ́mọ̀ràn káàkiri jáde lè borí wọn láéláé gbàtà bá lẹ̀ ń bọ̀ìkọ́ọ̀tì àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ kàn ń fìyà jẹra yín lórí asán ebi ó pa tí ó bá lè pé Buhari ló bá ní òun ti gbòde close border yìí nǹkan yóò gbọdọ̀ wọlé kò kàn án o ìpìlẹ̀ ni wípé ṣé pepsi é mu tíṣẹ̀ tíṣẹ̀ yóò bá ní dá ọ láàmú. kò sáfà tẹ́ẹ̀bì lè lágbàáyé pé ká máa jẹ tọ́kí tó kékeré kí ló ṣe tọ́kí ẹ̀wọ̀n ní amẹ́ríkà wọ́n ti pa ah, amẹ́ríkà wọ́n ti pa lẹ́ẹ̀sì ní jẹ tọ́kí. báwo ni wọ́n dá tọ́kí ni ẹnìkan ní ẹ̀wọ̀n òṣèbísì láìsí ó dáa ìyá wa aisha radiyallahu anha nínú sọ̀rọ̀ bukhari wọn lọ bó ṣe lá muhammad sallallahu alayhi wa ní àwọn kan àwọn yahudi wá fún wa ní ẹran kan tán ti pa àwọn àwọn bóyá wọn ṣe bísímìlá bí wọn ṣe bísímìlá yìí sí ànábì ní ìwọ Aisha ìwọ ṣe bísímìlá kó sì máa jẹ ẹran òṣó ẹni ló bá parí ó kẹ ọkàn wọn ò balẹ̀ bá Amẹ́ríkà ṣe bísímìlá bí òṣè ó yà wọ ṣe bísímìlá máa jẹun ṣé Islam lè tayọ àlà ni ìròrí àwọn ti bí ni o kọ́lọ̀ kó tún gbọ́ wá sí níparí wọn níbo láti máa bá àwọn ẹ̀kọ́ mùsùlùmí náà lò á ti sọ síwájú àní bó ti máa bá wọn lò náà ní wípé ìbálòun bídíà ni àfẹn tó bá rí pé tó o bá lè sọ̀rọ̀ fún nínú wọn pé nǹkan tí ń ṣe ni òye ká fara balẹ̀ lágbélé lóyún lára o torí ìgbà táwa yìí náà wà ń bẹ̀ láyé aròpin tá à ń ṣe dáa ni wọlọ́ọ̀hì ẹni ló ń kó sí wọn lọ́wọ́ tó lánìyàn ẹ̀sìn tó kàn accidentally sígbà táwa lára wọn náà kí ṣe gbó fún wọn là ń gbà wọlé àmọ́ òní lè sọ̀rọ̀ wájú wọn torí pé wọ́n ti rọ́bọ̀tì èèyàn wò ó sọ pé àwọn bàbá àwọn bàbá wò ó ní lè sọ̀rọ̀ ó mọ̀ kan rí sínú ìjọba wa kó mi kì í tàn wọ́n láì mi gba mọ́sálà yẹn wọlé o torí mo rí àwọn ẹ̀rí náà àdìsó tako àmọ́ ìlé sọ wọ́n ju wọn. bàbá sí ni kó dodo hàn sí yàn ìyẹn sì kú láàrin wọn àwọn ẹlòmíín náà ń wà bẹ́ẹ̀ tó kọ́ fìtì tó bá ti ń gbìn tó bá ti rẹ́ nìyẹn bó ṣe ń ṣe ló fi mọ̀ bóyá ẹni tó yẹ kó o súnmọ́ láti ṣe wáàsí fún ni àbẹ́ tó yẹ kó jìnnà sí kìí sàwọn nìkan gbogbo tó bá jó ń bí di abẹ́ ọmọ ìyá wa kan ó wà nù jama tablik ó sì láti Sudan wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ fún mi wípé ó ti gogo ó ti dẹni ńlá láàrin wọn mo gbé alátọ̀dọ̀ wa ló sì mo wá bá ń lọ rẹ̀ àyìṣe wà sí odidi bíi wákàtí méjì á wọn ní agídí o á tàbílìgì ní agídí la ilaha illallah ó ní ọlọ́run sọ pé jihad hmm. ó jihad náà ní ha so irú ikú tí irú àwọn ṣùgbọ́n lójú ayé ànábì sani bá kúrú bẹ́ẹ̀ náà tó kú sójú ọ̀nà jihad náà tó kú sójú ọ̀nà jáde tàbí jù náà kan náà ni kò sí ní kí mi o ọlọ́run ti fèmí mọ̀nà ẹ̀yin lẹ̀ ń káàkiri màtọ́lọ̀ wá ṣàánú rẹ̀ tán tó kù láàrin wọn wọn ní sheikh suleiman ẹ̀wá ó sì jẹ́ fọ́níṣọ̀ wọ́n dá mi ṣiṣẹ́ kan ní olé mi wọn ní ah ṣé ẹni tó jẹ́ kan báyìí tí mo wá lọ rin ó sì rẹ́rìn rẹ́rìn rẹ́rìn onígbà tó wọ́n dìhùn lójú ni wàláhì mo ní sẹ́ni olóòrò tẹ sọ sí mi náà ẹ bínú àwọn ayé torí mi kàn wo àwọn èèyàn ní ẹ mọ lọ ó ti lọ fọmọ tó ti ó ti dàgbà kẹ mọ lẹ dára yín àmúlẹ jẹ ìsọfún torí pé yóò padà máa ní excuse against mi lọ́jọ́ iwájú pé àfọ ò bá mi sọ̀rọ̀ àmọ́ gbàtẹ́ nínú ti bá sọ tó sì gbọ́ àpáti mọ̀tọ́ ló ń padà wá ṣàánú rẹ̀ tán ó náà padà wá rí reality so ẹlòmíì ń bẹ bẹ́ẹ̀ nínú wọn àwọn afáà máa ń yànnà náà ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n bá já àwọn àgbà wọn ló fẹ́ẹ́ compulsory kéèyàn jìnnà sí yányàn torí pé tó bá ló fẹ́ lọ máa bá wọn ṣe kó ń ṣàlàyé ọ̀rọ̀ kan fún wọn ẹnu àwọn ambiguities confusions tí wọ́n kó wa pẹ̀lú ògùn ọlọ́run dára wọn láìpẹ́ nígbàkanjọ wà nù àdúgbò kò mọ tí ń ṣe pé tó bá ti padà sọ pé mo mọ tí mò ń ṣe òfin mi lẹ̀ ẹ̀yin náà sì jìnnà sí ọ̀nà táàsì máa bá wọn lò nìyẹn àtàwọn míì kìí sàwọn nìkan ló ń bídíà láwùjọ ẹni pé bídíà tiwọn ló lágbára jù láwùjọ tá a wà yìí lẹ́yìn lágbàáyé Islam bídíà ìkọ̀wá náà ni mùsùlùmọ́ọ̀ bẹ́ẹ̀ fa kan bá gbé súnà tó bá ní òun mọ̀ nípa Ikhwanul Muslimun ẹ yà suspect yẹ ẹ yà suspect yẹ torí kò sí ẹgbẹ́ kan ní sect kan ní Islamic world lẹ́nìí tó kó gbogbo aburú àwọn bídíà sínú tó tó Ikhwanul Muslimun àwọn lọ́kọ̀ gbọ́dọ̀ sínú òun náà ni wọ́n fi gbà wípé ideology àwọn òun ni mother to all ideologies láwùjọ Islam lẹ́nìí wọ́n sọ wọ́n sì fi ń sẹ̀yàn náà so káfà kan wà ló já fa sunna a ah, kó wà ló wọ̀ mọ̀ nípa ikhwan àbí kó máa fẹ́nu sọ̀rọ̀ àbí kó máa ń wallahi wallahi dídí àwọn ikhwan tọ̀dọ̀ wá nàìjíríà ò le tó àwọn àgbáyé yẹn táwọn àgbáyé yẹn náà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ náà ni bí nàbáyọ̀ sí ń lọ́ra fáwọn eléyìí náà àwọn náà ṣe táwọn yẹn náà ṣe tó ẹ tètè ká wọn pápá mọ́ra ẹ kó wọn pápá mọ́ra ẹ tètè bá wọn sọ̀rọ̀ kí wọ́n túmbá ìtura sì ní túmbá sílẹ̀

àbí mùsùlùmí náà ó wá fi ayẹyẹ rẹ̀ sọ gangan January first wọ́n ní wá ṣàdúrà fún un wọ́n ní sáà lè lọ ká lọ ṣàdúrà fún un tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí gbogbo ibi tá a bá wà láyé á máa ṣàdúrà fúnra wa náà ni so kò sí official àbí formal àdúrà so mùsùlùmí fẹ́ kó lọ ilé ẹ̀ tuntun ó ra mọ́tò kò bùkátà sí kó pe àwọn aláfa àwọn wá ṣàdúrà tẹ́lẹ̀ ṣé kò ṣàdúrà kó tó bẹ̀rẹ̀ ilé kíkọ́ ni ṣé kìí ṣàdúrà tẹ́lẹ̀ kò sẹ́ni ìdìkò pé àfáwọn fún mo fẹ́ sílé ilé tẹ̀ ń wọ̀n ti kábẹ́ta àwọn ọbẹ̀ tí ó gbóhùn ọbẹ̀ ẹ wá fẹ́ kó sílẹ̀ wálé fẹ́ ṣàdúrà lọ́tọ̀ kò sí special prayer inú Islam kò sákànṣe àdúrà kò sí ètí wòye kàn ṣe àdúrà làdúrà ń jẹ wọnú ilé rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí kẹ́ẹ́tùlù kùrùsì kémàrù zatain kúlúwàlá ahad kúlọ́ọ̀dù rọ́bì nẹ́ẹ̀sì kúlọ́ọ̀dù rọ́bì falak tọ́lọ́ bá fún ọ láǹfààní tó mọ kéwùké dáadáa orí di bá kọ́rọ̀ kí láti bẹ̀rẹ̀ dé parí kí ní káná sọ́là ń sọ ó ní gbogbo ilé tí wọ́n bá ti ń ké suratul Baqara ṣàtọ́nù ní wọn bẹ̀ láíláí sọ̀rọ̀ tàbí òtán kò ní ìdípa ń pe àwọn ẹni ọlọ́run wá ká wá ṣàdúrà àbí torí wọn náà ẹni ọlọ́run ni wọn náà tó o ní ìdí àdó àwọn ẹni ọlọ́run kankan mọ́ ká tó wá sọ pé ètò burú jáì afẹ́fi sí January first kí ni tí mùsùlùmí ṣe pẹ̀lú January wọ́n ní janus lòsàn January sábọ̀ sàlàwá ni àwọn ẹ̀sà bọ̀sà náà èyí tó burú jù ń gbé nílùú kẹ̀ní dákọ̀ ìlú yẹn nílùú ẹ̀sìn ìlú àwọn àfà ìlú àwọn ẹni ọlọ́run ẹ bá ti ń sọ òtún yé wa báyìí january first wọ́n mọ̀ gbé kuraani yẹjú lé káàkiri ọdún tuntun ọdún tuntun ẹja ké fún yín thirty naira ni o ẹja ké sí yín fifty naira ni o inú ilé kọ̀ọ̀kan tó bá ń wọ̀ bí ilé yẹn bá sọ́mọ́ ṣe rí ilé yẹn sí ilé olówó ni wọ́n ṣe bíìlì wọn sí ṣe pé àdúrà lọ́dọ̀ wọn ó nípele àdéhùn twenty naira wà àdéhùn thirty naira wà àdéhùn ní one thousand wà. mo mọ̀ a sì sọ títà àwọn ènìyàn rárá o tí ò bá dáa wọn ò ní máa ṣe níbẹ̀ kò dáa náà gbogbo orú àwọn àdúrà yìí Islam ò fara mọ́ tọlọ́run náà ni ṣùgbọ́n àṣebánabi ṣe ní kí ká ṣe gbogbo ohun tó bá lè mọ̀ signify pé à ń bá wọn ya ayọ̀ ọdún wọn ẹja jìnnà sí i ẹja gbìyànjú ká jìnnà sí i ẹja gbìyànjú ká jìnnà sí i òun ló fi lè já sí wípé làkún dínà kún wàlíyà dín àgbọ̀yé inú wa ń wáyé gbàmí tí ó wà kọ́sídẹ́ńtà lẹ́yìn òní plan over this January first ẹ̀yà má pọ̀ júwe wa èèyàn lèèyàn ní abroad ó ti jẹ́ ẹni tó kò ti wálé mọ́ ti pẹ́ bẹ́ẹ̀ sí ń bẹ lọ́n pé wọ́n lọ́n ti ẹ̀jẹ̀ ó darí wálé kódà tí ò ti ẹ̀rí ṣe lọ́n náà tó bá ti ẹ̀ má rà sọ́hùn yóò dé ó ṣe ó dé sí thirty first ah ló bá wọlé pé Allahu Akbar ẹ ẹ ti ń dé ẹ kú rìn ó bá pè yẹ̀wò pa ọmọ ó yá ẹ ra minhas ah ẹ̀gbọ́n yín tó dé yìí alhamdulillah ẹnìkan wá ní ẹ máa wọn sẹlibrétì sẹlibrétì kí ni aláwa ń dunnú pé ẹni wa tó ti rìn lọ ó darí wálé sáà tó ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n kí ẹ máa mọ̀ ní lẹ́mìí wípé torí káwọn èèyàn lè pọ̀ àwọn èèyàn sábà máa ń wálé ńgbà yẹn màá wá fi nǹkan dùnú mi sí jọ́nà refresh ara wa ṣe nínú ẹ̀sìn. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.